kí n sọ nǹkan kan fún ẹ sórí báyìí la ṣe ń ṣe ń bì kan ewu ọbọ mi ni fine bet bí ṣe fẹ́ ṣe nǹkan tèmi ó lè jẹ́wọ́ lọ́dọ̀ tí ń bọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe mi ò fẹ́ ibo ibo dá o mo ní wọn lọ́rẹ̀ẹ́ mo ní wọn níkọ̀ ó da kájọ yìnyín kájọ lọ pátí kájọ yìnyín kájọ yìnyín kájọ kí n travel kí n lọ lu wọn kọ́ ṣe mí dáadáa kájọ ń jẹ ara wa mọ bí culture oníkálukú ṣe rí kájọ dòwò kájọ ṣe business beautiful. nǹkan tí wò wá mọ̀ ni pé. excuse me ẹ jọ ẹ̀gbọ́n mi ẹ má bínú mo fọwọ́ àtọmọdé lẹ́nu mo sọ̀rọ̀ lọ́wọ́ kó má dà pé bóyá mo rúdù sí i <laughs> ah, kẹ́mi kí ló tó bá ṣe wáyé sakurazu kí ló dé ìgbà tẹ́pọ̀n náà hàn kí n jẹ́ ń gbádùn wọ́n máa ń fún mi lọ́rùn gbogbo gbà ni ọ̀tẹ́ má bínú nǹkan tí mò ń ṣà láti sọ ni wípé ní fífẹ́ o ṣe rí ìlú wa nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire ta ti wá iyì wà ń bẹ̀ àṣà wa dùn ó lárinrin ó ní wait ó ní kìmí. I disagree jọ gbogbogbogbo mímú gba gbogbo yẹn ṣé ibo ibo láṣà ibo ní culture ẹ̀wọ́n láṣà ṣe ibo ní culture ah, ah, ah, Yorùbá ní culture ibo ní culture the bottom line is ibi tá a ti ń bọ̀rọ̀ ìbọn ṣòwò tá a ti ń bọ̀ wípé eh, eh, iye tí kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ti pé pẹ́pẹ́ sí o Yorùbá gbọ́dọ̀ fẹ́ ibo ibo gbọ́dọ̀ fẹ́ Yorùbá kí ló wà bẹ́ẹ̀ àtúkọ̀ àjàre yẹn tán o tún wá sọ pé torípò ojú lọ àṣà àkójọ àṣà ibo láṣà Yorùbá láṣà eléyìí tó ń sọ pé o láwọn ọ̀rẹ́ tó jẹ́ ibo yẹn ibi tí wọ́n fi mọ̀ ni pé gbogbo ìgbà tó wọ́n skul ẹ lọ lu ara yín ẹ bá yẹn lọ sáàfù ẹ lọ bá yín ẹ jọ ń jẹ ara yín ẹ kọ́kọ́ tó ara yín kó lè dàbí wípé kó o wá fẹ́ wọn kó o bá fẹ́ wọn wà á mọ kọ́tọ̀ yẹn deep deep deep. ṣé nǹkan mi wà ṣé mi lè fẹ́ fi mọ kọ́tọ̀ báyìí mẹ́wàá wà ń bẹ́ o ṣé fẹ́ fi mi gba bẹ́ẹ̀tì ni. mẹ́wàá wà ń bẹ́ o. Ah, tó bá yẹ pé kọ́tọ̀ olóhùn yìí kẹwàá bẹ́tà kẹ mú orílẹ̀ ilẹ̀ ibo kẹwà mọ́tò fẹ́ lọ. mo sì máa joyè ilẹ̀ ibo. ẹ lọ jẹ́ ẹ àtọ̀túbọ̀ ọ̀rọ̀ yà bí mi. mo máa jẹ àgbà akin mi ìmọ̀ orúkọ tí ń jẹ́ léèbó ẹ̀yin ibò tẹ́ ń wò mí ẹ orúkọ àgbà akin àgbà akin ẹni bá ń wa nílẹ̀ ibo ẹ máa fi mí jẹ tí n bá ti dànà yín tán. kí ni problem kí ló wà ń bẹ̀ àwọn tó ń sọ̀rọ̀ náà tó ń sọ̀rọ̀ náà mi ò dá wọn lẹ́bi o mi ò dá wọn lẹ́bi bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé kò sí nǹkan tó burú ń bẹ̀ kí obìnrin àfẹ́sọ́nà kò ju ọkọ àfẹ́sọ́nà ẹ lọ that's my own thing mi kò sí nǹkan tó burú ń bẹ̀. ok àtàwọn àti mo tẹ̀ fẹ́ kẹ́ ó yẹ tún wò báyìí ṣe mọ̀ wípé tabalà ń ṣe engagement ilẹ̀ Yorùbá mhm. ẹ mọ̀ ó ní bó ṣe máa ń mú nǹkan òwúrí wá ẹ engagement ilẹ̀ Yorùbá dùn mo tẹ̀ láìkí pàtó ẹ pé tó bá ti sọ wípé irú fìlà yìí yẹn ń sìn amúfilà ọkọ yẹn á mọ dání báyìí wọn a máa kọrin. àwọn aládàá dúró tó máa ṣe báyìí ẹgẹ́ ẹ tẹ ti mọ̀ ṣé bẹ́ẹ̀ náà ṣe ń lọ engagement ẹ̀ ń jẹbọ kiri ẹ̀ láìkí tí wọ́n ṣe relé ìjọ wedding engagement ọmọ ti àbúrò tìtì yẹn láìkí ẹ̀ ṣé ẹ láìkẹ́ ó ní wọn lọ́mọ kan tó bá ti ṣe bẹ́ẹ̀. ṣáká kí wọ́n rí ẹ ṣáká. a máa ṣe báyìí. ṣáká kí wọ́n rí ẹ ṣáká a máa ṣe báyìí a máa ṣe jùsọ̀ tún a máa ṣe jùsọ̀ yẹn àwọn ẹ̀gọ́ Jesus. gbé gbogbo ẹnu ẹsán jẹ́ ìsọ tàwọn ibo fún ẹ wọn náà máa gbé kíní bíi ẹyìn kíní abọ́ aládému bíi akẹ̀ǹgbẹ̀ kékeré báyìí tí pami máa wà nú ẹ̀ tó yẹ tó máa bò lójú irú eléyìí tí wọ́n sọ ẹ kò síbi tí ṣe ò sí tó fẹ́ pé gbogbo àmì ìjìnlẹ̀ àjọ ní culture àwọn ló máa padà fẹ́ sórí wọn á tó àwọn ọkùnrin bíi bíi bá mẹ́fà ọ mẹ́rin wọn máa tó wípé ókè o. wọn á lọ gbé ọkọ yẹn wọn á lọ gbé ọkọ yẹn wọn á lọ gbé pamọ́ alùpùpù máa wọkọ èmi ò ṣe yẹn mi ò ṣe yẹn ẹ̀gbọ́n mi ò ṣe yẹn jọ wọn lè gbé ọkọ mi pamọ́ mi ò ṣe yẹn o mi ò ṣe yẹn mi ò ṣe. ṣé bí kọ́tọ̀ ló ní pẹ́ ẹ̀yin ni àwọn náà ní kọ́tọ̀. mi ò fẹ́ kọ́tọ̀ ah, mi ò kọ́tọ̀ lẹ Yorùbá ọmọ Oòduà pọ́nbélé ni ọmọ káàárọ̀ lè jẹ ilẹ̀ ilẹ̀ káàárọ̀ jire lọ ti bí mi ibẹ̀ ni wọ́n wọ́n wọ́n wọ́n forí mi sọ sí mi ò ṣe o mi ò ń ṣọmọ àtọ̀húnrìnwá o ah, mo níyọ ọmọ Yorùbá pọ́nbélé mi tá àtijọ́ mọ̀ fi àmàlà mi tá àmàlà gbé n lè tó gbé ní kìmí tó gbé ní value. ṣé ìwọ náà kọ́ wọn introduce yẹn. mi ò ṣé ìwọ mọ̀ pé wọn náà extend culture wa sí wọn nìyẹn. ó ti lórí nǹkan tó máa ń kọ lẹ́ engagement àwọn òye tó máa ń fi gèlè wọn máa you know wọn máa sọ pé ẹ kọ́ mi yẹn ó ti lórí nǹkan tó máa kọ yàtọ̀ sí ṣákọ́ òkè mọ́mí rẹ̀ ṣákọ́ ẹ̀rántí orin yẹn ìbẹ́ẹ̀ ló máa ń lọ sí engagement dáadáa yín ṣe bó ti bú mi pé alájẹnà ẹbọ mo jẹ gidi kìkì tún kọ mí kí mo gbọ mo gbọ náà ṣe bẹ́ẹ̀ mi ni mb mi ò gíga jẹ kí n tún kọ mí ní ìsìn kò tún fi bú mi. no tí n bá bú yín kẹkẹkẹkẹkẹkẹkẹ ẹgẹ mi ní sọ̀rọ̀ sí ẹ kọkọ orin yẹn olórin kan tó ti máa ń kọ tó máa fi yín. ó oh, tó máa kọ́ ń bí engagement yorùbá àwọn alága dúró. Eh, eh. mo fẹ́ ọmọlẹ́yẹ ọ ṣùgbọ́n ọkùn ìwà wọn kí ni kí n ṣe ọ̀ọ́tọ̀ rẹ̀ mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ bẹ́ sílẹ̀ ẹ̀ lórí olóore tí ẹ̀gbọ́n àtàbàtú sọ pé kò fẹ́ bùkà èbùkà tó lọ lẹ́rẹ̀ẹ́ tó wá àlọ́mọ pípẹ́ òun jùlọ olóhùn kò lè fẹ́ màá sọ fún bàbá rẹ̀ kó pa pẹ́pẹ́ yẹ bó ni ló fẹ́ gbọ́ nìyẹn àgbà tó tẹ́ àbí kẹ́mi tún lọ kọrin engagement kó tún mú mi bú ọ̀ọ́bì wọ́n wọ́n wọ́n wọ́n. Ah! Hmm. ọmọlábìrin ọmọ labire náà ọmọ náà labi ọba labi ẹ ò gbórúkọ ẹni ọláyíbíká babs àtàbàtúbú ọba nìyẹn ọba labi ọmọ labire ọba labi ìdí nìyẹn tó ní láti fẹ́ ọmọ ọba ọba lọ́la ẹ ọba wa ran ọba gbogbo a máa ni àjọ kọ́ mọ bọ́ ó dẹ̀ gbọ́ nǹkan tó ń lọ. ẹ̀gbọ́n mi ò dẹ̀ má bínú mo bẹ̀ mi ò fẹ́ bá jẹ́gẹ́ mi náà bẹ̀ jẹ́gẹ́ mi náà bẹ̀. ẹ má bínú ẹ ẹnì kẹ́ mi fẹ́ bùkà ǹgàmì kẹ́mi olórí o àbúrò mi o bá mi fẹ́ bùkà. ẹ ń wò mí ràn ní ẹjọ ẹ ṣàánú wa ẹ ṣàánú wa nulẹ ẹjọ inú ilé yìí hot àtìdé hot la wà báyẹn ṣàánú mi o bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ o bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ ṣàánú mi ẹjọ ẹ má wò mí ràn ṣé mo kọjú sí kí ló ń bẹ̀rẹ̀. ṣé mo kọjú sí kí ló ń bẹ̀rẹ̀. torí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ń sun lára yìí ò yé mi mi ọ̀rọ̀ yìí ò yé mi mi ò fẹ́ èbùká mo ti lẹ́ni tí mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́ abroad ló wà. ah má gbé yẹn wá rárá tó bá tún tó tó tó bá tún mẹ́nu lé ará abroad tí mi ìrojú má jàjà o má jẹ bẹ́ẹ̀ jà o sọ pé mi tí ní sọ̀rọ̀ débi kan wà ní pé wà wà wà wà ní mo ná láì nà ẹ́ wà má parọ́ bọ́ mi má jẹ má gbé yẹn wá o ah what's the problem now mo lábúrọ̀d ló wà gbogbo òbí ló máa ń láìkọ́ ọmọ òun kọ́ gbọ́ pé ọmọ mi láfẹsọ́nà ìlú òyìnbó ló wà wọ́n máa ń yíra fọlọ́run tí ni mo rí rí. àwa lè dàbí tọjọ́ òní tó gbé United States of Abẹ́òkúta US tó ń gbàgbọ́. irọ́ eléyìí ò ṣe United States of Abẹ́òkúta o United States of ibi tó wà ẹ filẹ̀ mi ò lè rojọ́ mi ò lè announce abroad ló wà simple ká filẹ̀ ká palẹ̀ dé. jọjẹ jọjẹ USI. èwo ni ẹ United States of Ìwòye Ìjẹ̀ṣà tó bá jọmọ Ìwòye ni wàhálà ìdálà. ó ń sọmọ Ìwòye. mo fọwọ́ sí i àwọn ọmọ èkìtì mo fẹ́ bá lọ àwọn ọmọ èkìtì ni mo fẹ́ bá lọ ẹ̀yà ọmọ èkìtì àwọn ni mo fẹ́ bá lọ mi ò lọ ọ̀dọ̀ àwọn òwòye mi ò tẹ àwọn èkìtì gan-an mò ń dàrò fún ọ máa ń lábẹ́òkúta. ẹ tó bá tó wá dé òtọ́ pẹ́pẹ́ ní tó jù lọ. àwọn tó wà kàtàǹgùà mo fẹ́ bá lọ ìmẹ̀tún kọ́ àwọn ará kàtàǹgùà ni mo fẹ́ bá lọ ibẹ̀ mo ti fẹ́ lọ mọ́kọ ẹ forí ẹ forí la ẹ forí ẹ forí ẹ forí gbá bọ́ọ̀lù nù tébù yẹn àwọn ará àkàtà ń gbà mọ́ bá lọ wàhálà yìí ti pọ̀ jù wàhálà yìí ti pọ̀ jẹ́ kúkú tà mí kí mo pẹ́ fẹ́ tà mí ni ṣé orí orí ṣé dáàrì tó fẹ́ fún ilẹ̀ fẹ́ fi ẹfẹ́ fi jíjẹ fẹ́ fi ṣe bísínẹ́sì ni. táàmù lè fi ọ̀rọ̀ ẹ lọ ni táàmù tún lè fi lọ ẹ jọ. ẹ máa máa fi ọ̀rọ̀ ẹnu yẹn máa máa fi kọ̀ǹfì ẹ máa máa fi dà wọ́n ara lé ẹ máa máa mo fẹ́ fi ọ̀rọ̀ ọmọ sẹ́rí lẹ́yìn ètò yìí mo fẹ́ kẹ́ ẹ fi àwọn àtẹ̀jíṣẹ́ tó pọ̀ lóríṣiríṣi kẹ́ ẹ fi ránṣẹ́ kẹ́ ẹ wá bá ń pè òun fúnra ẹ̀ pípẹ́ ní kẹ́ ẹ pé o fẹ́ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi nítorí ibi tọ́rọ̀ ọmọ yìí lọ tí wàá fẹ́ sún mi tán pátápátápátá. mo lọ rán yín lọ. ẹ̀yin náà wà ń bẹ̀ ńgbà tá à ń sọ yóò ní. mo ní pé tọ̀ chukwu ebuka mo bá rí mú wa ọlọ́run ṣe ń gbà tó gbúrò owó tó gbúrò mọ́tò tó gbúrò gbogbo àwọn mọ̀tòmọ́tò tó wà ń bẹ̀ ó gbà sí mi lẹ́nu ló lọ lé wọn ilé wọn tó lọ ló wá discover pé òun ju chukwu ebuka lọ ọdún méjì péré ọmọ yìí ó ìjùjú lọ ebi gbogbo ara gbogbo bọ́dì òun náà rè. ẹ wo mi ò báyìí lọ bọ̀ mo mọ mo mọ báàlù mo wọ wọ́ọ̀tì mi mi ò báyìí lọ. tí o bá lanu sọ fún yàn wípé ẹyin òun ju ọkọ òun lọ ẹjọ́ ta ló fẹ́ mọ̀ ta ló fẹ́ mọ̀. ẹ̀yin tẹ́ ti mọ̀ yín gangan ní ayọ̀ yín gangan lé ẹyẹ ẹyẹ àpá ọ̀rọ̀ lẹnu tọ́tọ́ tó ń gangan parrot. ẹ̀ẹ́dẹ̀ bá ń bọ́ ọmọ yìí sọ̀rọ̀ torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ bá ń bá sọ̀rọ̀ torí Ọlọ́run Kẹ́mi mo ń bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́. please sign of correction Olúwakẹ́mi. ṣé lọ́mọ tó ń sọ lórúkọ lójú tèmi. I just said abẹ́gbóyìnbó mo sọ pé. omi tí ń tọ́ sí ọ lẹ́nu nígbà tó bí èmi mo lọ bu omi ìwálá mu. ṣe ti rí reason tí mo lè sọ fún yín pàṣírí èmi àtẹ́bù kò lè bò ẹ wo ọ̀rọ̀ ẹ wo ìgbà tí wọ́n bí mi sìn torí pé wà á bẹ̀ sí ẹ ti fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lọ bomi àmù tẹ́ ṣe ṣe ẹ wo ẹyin ẹran lè wọ. ó ní kí àwọn tí kò sínú àwọn oúnjẹ ọkọ mọ ẹ lọ́jọ́ súnú ẹ èmi tí mo lọ. ẹ bẹ ṣe ń tú àṣírí sojú àwọn ará lé sẹ́yìn yìí ni màá wá sọ pé mo fẹ́ lọ fẹ́ ìbùkálẹ̀ wá nílọ bá mi polongo fáwọn ará àdúgbò pé èmi o èmi o mi o èmi èmi o mo èbùkà kẹrẹ. ee lẹ́ẹ̀kọ́ sí tó burú bẹ́ẹ̀ kéèyàn kóbìnrin kókó kóbìnrin. alẹ́ ni yóò fẹ́ ẹnu tẹ náà kò ẹnu yóò bò ẹnu tẹ náà kò apẹ̀rẹ̀ ẹnu yóò bò tọ́tọ̀tọ̀tọ̀tọ̀ ìwọ náà sẹ́ ìwọ náà sẹ́ ẹlẹ́nu pẹ́ẹ́pẹ́ ìka ní ìbá ìbá jẹ́ kọ̀ọ̀kan sínú pé kóbìnrin àfẹ́sọ̀nà ó jọ ẹni tó tó tó tó tó apẹ̀ ẹnu yìí jò ẹnu tẹ náà jò. bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ah, ah. ẹ sáré tí wọ́n sì bọ́ ṣe bí mi bẹ́ẹ̀ ṣe lọ bómi àmù bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe wà ń bẹ́ẹ̀. bàtà ọmọdé bàbá tán ṣé wọn náà bá àròbá àròbá dé ṣe bàbá àwọn bàbá sọ pé. àròbá yẹn náà bẹ́ẹ̀ ṣe máa pa bẹ́ẹ̀ ṣe máa pa fáwọn èèyàn náà ni pé Ebuka o Ebuka ńkọ́ o ìyàwó ẹ̀ jùlọ o ọ̀rọ̀ èèyàn náà lẹ máa lọ dá máa sọ pé àkẹ́sí nǹkan tó burú bẹ́ẹ̀ àbúrò mi ọkọ ẹ̀ ṣáà sí i bẹ́ẹ̀ ṣe máa di líkéjì ìsìnmọ́ tẹ máa lọ máa jábọ́ aláṣírí yẹn ò lè bò tẹ mi ò fẹ́ ìbùká mi ò fẹ́ ìbùká tó gba ẹ̀yàn ọmọ káàrọ̀ ilẹ̀ rẹ̀ káàrọ̀ ju ẹ̀yàn ọmọ tó pé yẹ ẹ̀sọ́ ọmọ ọdún àpọ́nbélé ni ẹ̀yin lò ẹ̀ lè apply ní ẹ̀ má wọ̀rí ìbùká no way mo love gbogbo ọmọ ibo Haúsá gbogbo yìí mo love kájọ ṣiṣẹ́ kájọ dòwò pọ̀ káṣọ rẹ̀ káṣe wọléwọ̀de àmọ́ ìṣe yíbo àmúnogò ńlọ o ńlọ Yorùbá nífẹ̀ẹ́ ìsókè mò ń bọ̀ ẹjẹ́ àlòkè lọ́nà mò ń bọ̀ ẹjẹ́ ìsinmi lé mi ò fẹ́ bùká ẹ̀gbọ́n mi mi ò fẹ́ meu ò